السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتعرف الله عليكم وعليكم الله هو جزء قالوا وقال هو محمد صلى الله عليه وسلم وعنهم عتية رضي الله عنها وقال حديث عتية قال ما ينصيهم لأن رسول الله صلى الله عليه وسلم قال ọba gbèjì sí ọlọ́run ọba ìkí ọlọ́run ọba sọ pé lọ tọ́ṣọ́gbà ìmọ̀ra àkọ́n ẹ̀yà lọ́yẹ̀ tó ń lọ́kọ̀ àkàlà. obìnrin kan tó kù kú fún kò gbọ́dọ̀ bí ọ̀sán ìkejì sílẹ̀ ó ní ṣe ọ̀sán náà ju ọjọ́ mẹ́ta lọ lẹ́yìn ọjọ́ mẹ́ta òun náà ni kí ó rí gbé ọ̀ṣọ́ ṣẹṣẹ sílẹ̀ olùwà alá ìwà òjì àyàbò tó bá jọ sí pé arábìnrin yìí ọkọ rẹ̀ lẹ́nu tó kú irú arábìnrin bẹ́ẹ̀ yóò gbé ọ̀ṣọ́ ṣẹṣẹ sílẹ̀ àwùjọ àti aṣọ wọ aṣọ rẹ̀. àbí tọ́jọ́ mùsùlùmí kọ́dà arábìnrin rẹ̀ kò gbọ́dọ̀ lọ aṣọ tí ó jẹ́ aṣọ ọ̀ṣọ́ kò gbọ́dọ̀ lọ ìlú àtàwé aṣọ àyàfi aṣọ tí tí ò ní ọ̀ṣọ́ lára aṣọ tó yẹ ń ẹgbẹ́ obìnrin adáhùn mọ́sọ́ ni aṣọ tí ó pé kò ní ọ̀ṣọ́ kankan kò sí pé bá ọmọ ṣe sọ pé ó gbọ́dọ̀ gbé aṣọ dúdú ọ̀tí àwọn ìṣẹ̀lẹ̀ ńlá aṣọ dúdú pé aṣọ dúdú ò ti ẹ̀ rárá kó gbé aṣọ tí ìsàṣọ ọ̀ṣọ́ tí ẹ̀ kò lọ wọlé tọ́kítẹ́hìn irú obìnrin bẹ́ẹ̀ kọ́dà kò gbọ́dọ̀ lé jìrò àti ọlọ́run lè kọ́ọ̀pù ṣùgbọ́n wọ́n máa wà lọ́sùnkú tó bá. Inú obìnrin náà kò gbọ́dọ̀ lo tùràrí paint. Ó lẹ́tọ̀ọ́ láti máa lò pé kó wà lọ lónìí nígbà tó kọ̀ọ̀kan bá ṣe é. Nígbà tó yẹ pé lóòótọ́ ló lówó àtọ́lọ́bù kankan àti pé àwọn òkú lọ́bù kankan tẹ́lẹ̀ àà ń ṣe ìjáde lọ́wọ́ tá a mọ̀ sí ìṣe opó ọ̀gbọ́dọ̀ ló ilẹ̀ ìwà tó hàrà jẹ níbi kankan ìkóso àwọn àgbà ìgbàkùnrin rẹ̀ àyàfi tó lè mú obìnrin irú obìnrin bẹ́ẹ̀ tí ó lo ìwárí olóòórùn dákúnú pẹ̀fúm nítorí ojú ń lò nígbà tí ó ń bẹ ní ilé opó ó nígbà tí ó bá parí ṣáìdọ̀ rẹ̀ sísan ṣáìdọ̀ lọ́wọ́ ẹ̀wà mú díẹ̀ níwọ̀n bá dúpọ̀ náà ju bí eré kíra lọ àwọn wá fi síbi ojú ara rẹ̀ torí òórùn ṣáìdọ̀ rẹ̀ òórùn nǹkan tó bí ẹ̀ náà yóò ní kádé ní ṣẹlẹ̀ àyọ̀dá fún ẹ wo pé wọn kà ń sọ ìyá sọ nípa ẹ̀lẹ́dá al-idda wal-ihdad ìṣòro hadith yìí ó sọ nípa kátàkù ní opó àwọn kan wà tó jẹ́ pé wọ́n ní ọjọ́ mẹ́ta náà ni ìyẹn fi ń dárò òkú ọjọ́ mẹ́ta náà ni àábì sàláàbì ìpáwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ àwọn atọ́wá láwọn lẹ́rìí hadith yìí ni máa ń lò يا النبي صلى الله عليه وسلم لا تحج امرأة على ميت ọ̀pọ̀ láti. obìnrin náà bá wúyà yìí o obìnrin tó sì ń bá wúyà tó kó bìnrin tó kọ̀kọ̀ bá ti tẹ̀ ẹ́ rí pé yóò gararu kò ní lo nǹkan tó jẹ́ sọ ẹ bá àwọn obìnrin adáhàmọ̀ sọ ni ó kàn sọ gbogbo ẹlẹ́yà ti di kò ní múra dáadáa gbogbo nǹkan sí nù àlẹ́ yìí wá ní à gbogbo ní ọba kò bẹ́ẹ̀ kí ni bèsì náà ni kó fi fi ọ̀sán lẹ̀ tí wọ́n fi ń dárò kó tó kú ọjọ́ mẹ́ta náà ni kì í ṣe kí wọ́n ní kẹ́ ẹ bu sàrà sí lọ́jọ́ kẹta. nígbà tí wọ́n á mọ̀ pé obìnrin náà ń bá rí àlẹ́bí wa àyàfi obìnrin tó bá jọ pé ọkọ rẹ̀ kú òun ṣe kí ni òun fi ọ̀sán ṣíṣe yóò gbé kalẹ̀ yóò gbé oṣù yóò gbé kalẹ̀ fún odidi oṣù mẹ́rin àtọ́jú mẹ́wàá. ilé náà ń kọ́ ní òpó ẹ̀ sì pé abá ti wọlé yìí náà bá ti sọ̀kún nù tí wọ́n fẹ́ lágbà púpọ̀ dé ọ̀hán lè lókun ní wẹ́ ẹ̀ fún olókun wẹ́ yà yìí òtí á ní wẹ́ okókó ó lè máa wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ọ̀sẹ̀ kankan wọn ò ní kókó máa rọ̀ ní kàkàtà ni pé kó dárò ọkọ rẹ̀ kó fi ọ̀ṣọ́ ṣíṣe pé yẹn máa ń wọ́kọ kó fi ọ̀ṣọ́ ṣíṣe yẹn kó fi lẹ́ẹ̀ gbogbo kí wọ́n fi máa ń ṣọ̀ṣọ́ làlọ́ yìí wá kà níjọ́ náà lọ́rùn bí ká lẹ́tìrú bí wà tuntun sí dáadáa ní ìsìn báyìí náà àwọn àwọn ọ̀dà kan wọn ni kọ́ wọn lè kọ̀ bọ́ wọn ni kọ́ wọn lẹ́tìrú ni kí ni wọn á ní kó wọn lẹ́tìrú ẹ̀rọ kò fúró àti lè kọ̀ fúró ló gbé ẹwà jáde púpọ̀ ṣùgbọ́n tí ń jẹ́ nǹkan ọ̀ṣọ́ kí obìnrin gbé kalẹ̀ eléyìí òun ni táwọn pè ní okú ẹ pé okú tó ń sọ lọ́dọ̀ tó wáyà yìí díẹ̀ ló ti yàtọ̀ sí okó àsìkò jàhìlì káàdínlẹ́bí tó dé kó tó di òyìnbó ọlọ́run sallallahu alaihi wasallam àwọn obìnrin ará mọ́ta náà máa ń sọkó àwọn lábáwá àwọn náà máa ń sọkó ẹ̀rọ làwọn ti di wọn bọ́kọ́ bá ti kú báyìí òun dáràn lọ bọ́kọ́ bá kú lásìkò náà obìnrin sàdákù obìnrin dáràn ìgbésí ayé tó máa gbé ìgbésí àgbákù ni bóyá wọn á ṣe bẹ́ẹ̀ kí yóò ní ọkọ̀ọ̀kọ̀ rẹ̀ ní kò yé mi o wọn kò ní gbénu lé mọ inú ilé tí tó kọ́ tó kọ́ tó kú sí ìsọkọ ilé tí ń gbé tọkọ fi kú obìnrin ò ní gbé yọ̀nà wọn á yọ ibì kan fún ta nígbà tí wọn bá yọ ilé ẹran ta wọn á kan pálọ̀ kékeré kan ibẹ̀ ní mọ̀ sùn wọn mọ̀ gbogbo fún ayé àgbẹ̀ àtọ̀ ìpè náà ni ó wà kò ní pààrọ̀ aṣọ kò ní wẹ̀ kò ní gé kaná fún dídí ọdún kan gbáko wọ́n ti ń sùkú tẹ̀tẹ́lẹ̀ nù nílẹ̀ lágbára kánábì tó dé sallallahu alaihi wasallam ara orin ńláńlá bántabántá kí ìsìlámù ti bá wọn obìnrin nù lẹ́yìn tó wọ́n jẹ wọn mógún náà wọ́n jẹ wọn mógún náà ni wọ́n ti wọn bá ti ń pẹ́ tàbí sàn ni o pé abdullahi wọn náà mú yìí wọ́n á pín obìnrin náà bẹ́ẹ̀ wọ́n ti ń tiẹ̀ nù ìsìlámù ti ní à kò ló àwọn tó gbogbo ni bí o bá ti wá fẹ́ ó sọ̀gbà kó wọ́n tó yóò wá lo odidi ọdún kan nínú ibi kan hamọ́ kò ní wẹ̀ bí ó yàgbẹ́ ibẹ̀ náà ni bí ó tọ́ ibẹ̀ náà ni kò ní pààrọ̀ aṣọ kò ní ọdún kan gbàkú làbá lọ́sílámù lẹ́yìn ìgbà yẹn ní ọdún bá wá jáde wọ́n wá gbé bi ọmọ dábàá kékeré kan fún olùjáde ẹ̀ kò lè jọ mọ́sù wọn àní kò fi nu gbogbo gbogbo tí ara rẹ̀ rìn kí nù náà kó tó jáde síta ẹgbẹ́ mọ́ ọ̀rùn nínú ọkùnrin oúnjẹ dé ó kàn máa lọ gbẹ sí náà ni. Ànábì sallallahu alaihi wasallam wà ní hadith yẹn pé wọ́n ní bí àwọn àwọn ìdọ̀tí ti ń bẹ lára bó ti lágbára tó dábàá tí wọ́n fi nù ó lè kú bá nù tán yóò sì gbẹmìí mi dábàá wọn gbẹmìí mi ìnira ńláńlá ni àtẹ̀lé àwọn ni ó ti pọ̀ jù ẹ̀sọ́ di oṣù mẹ́rin oṣù mẹ́rin gẹ́gẹ́ ní afẹ́lómi lónìí. fẹ́fẹ́ ní ọdún kan náà àwọn awakọ̀ tó ti mọ́lẹ́gbẹ́ ní gbé rẹ́rẹ́ oṣù mẹ́rin náà ni ẹlòmí ò lè parapọ̀ ní sí oṣù mẹ́rin kóbìnrin oṣù gbó. obìnrin làlúwà lè mú jáde síta làlúwà lè mú jáde síta bí ẹni wo ẹni tó òṣìṣẹ́ ìjọba lòun bá àti àjẹ ni sọ pé bá ní àti àjẹ ń tiẹ̀ àmọ́ ká ní ọ̀sẹ̀ ọ̀jẹ̀ ọ̀sẹ̀ òkúta ní ọ̀sẹ̀ o àmọ́ bí òbí àdé níta kò jẹun wọ́n ti sàn àwọn okóló nínú ọkọ̀ bá ti kú aláàdé wọ́n bá ti fún lọ́jọ́ ọ̀sẹ̀ kan ìyókù ìyá dé fún ní o. àwọn náà yóò jáde kò sẹ́kù ní ọjà kò rí ó sì rà tí ó rà obìnrin ọtí máa ń sọkún kò dédì kó tó fẹ̀sùbà mọ́wọ́ àwọn abẹ́rẹ́ ìgbà pẹ́ẹ́lẹ́kọ́ ìjọba fẹ́ kí wọ́n á ń dè mọ́wọ́ lásìkò ànẹ́bí torí kò fẹ̀sùbà tán báyìí kí wọ́n ń dè mọ́wọ́ wọ́n lókun láti mọ̀ kókó ni àkùsí yẹn. lọ́dọ̀ wá yín àyín lọ́dọ̀ Yorùbá gbogbo nǹkan pátá ni Yorùbá máa sẹ̀rí mú nìyí Yorùbá fẹ́ràn ayẹyẹ nínú kan bẹ́ẹ̀ rí lọ́nà máa ṣe fi dọ́mù báyọ̀ ẹ̀ kó sí ìyàwó ni máa ṣe fi àwọn ọmọ kékeré máa sọ pé ṣe fi dọ́ọ̀mù ní ọba tí wọ́n á kú náà bí bá jáde oko ó tún wá ṣayẹyẹ oko ó tún wá máa sọ àwọn ọmọ olóòkú ó tún wá máa sọ kò sí ìjọba wọn wọn á ní gbogbo aṣọ títí ń wọ̀ láti lè kó kó gbogbo ẹ̀ kó lọ dáṣọ́ ń kulè kí ló dé kí wọ́n ní ìyàtọ̀ pẹ̀lú ilé ìjọba ìtàn lọ́tọ́ta ní ọ̀sẹ̀ tí ọ̀dà wọ́n lè gbọ́dọ̀ dínrín níbi àbúrò àrùn ọ̀sẹ̀ méjì yóò bá náà ni tí wàá tó bá fẹ́ jáde náà tí ó pàṣẹ jáde lọ́wọ́ dájí bí aago márùn-ún yóò sunkún jáde ni ó sunkún wọlé ni ó sunkún jáde ni àti ló gbé. bí ẹ kò bá pa ń kọ́ ẹ fọ́jú mọ́ ẹ lórí kó ló bá sunkún bí bá wàá sunkún ẹ ló dájú ó kò wá sunkún jáde padà àwọn adúmọ́sáà ẹ̀dá kan jẹ́ so eléyìí ní tíṣẹ̀rí àsọgbómi bá púpọ̀ yóò sopó yóò wà nù ní ọ̀sán ṣíṣe yóò fi kalẹ̀ à ń lọ à ń bọ̀ yóò fi kalẹ̀ fún odidi oṣù mẹ́rin àtọ́fọ́rọ́ mẹ́wàá ó bẹ̀rẹ̀ yóò fi ṣe. والله تعالى على بالصواب وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم نعم الله نعم mọ́sà gbogbo ẹ̀ mọ́sà dákẹ́ ẹ̀ mọ́jà mọ́sà àní kò dákẹ́ ẹ̀ mọ́jà àmọ́ gbà tí ẹ̀ pé wọn kò sí sẹ̀rímọ́nì kò sí ayẹyẹ níbi pé ìyóò jáde kò kí ló dé kó kàn jáde kẹsàn-án ìdákẹ́ fi mọ̀ pé ó ti taari oko ìgbìmọ̀ alẹ́ ti mọ̀ ààyè ayé ti taari yóò kàn létí yóò kàn góòdì ó ti tán àwọn pé àwọn adáná ẹnu ààyè òsínlá rẹ̀ adádálẹ̀ náà ṣeun adádálẹ̀ náà sì tẹ̀lé lánàá ni kọ́lọ́mọdé àsọ̀nù náà. lánàá nígbà tá à ń sàlàyé nípa àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sẹ̀ tí wọ́n jáde kúrò nínú náà pẹ̀lú àánú ọlọ́run àtọ́lá rẹ̀. wọ́n níbo lẹ́nu tó jẹ́ sí pé mufilisu ni wọ́n ti gba gbogbo ládàá rẹ̀ wọ́n ti gbà tán ládàá rẹ̀ wọ́n ti gbà wọ́n ti kó fáwọn èèyàn kò wá lè kankan mọ́ débi pé ẹ̀sẹ̀ àwọn tọ̀wọ́n tó kún fún wọn àsọ̀nù náà irú ẹni bẹ́ẹ̀ náà lè jáde tó bá sì ní tàwọn ìdí lára.

Quran tó súnmọ́ máa ń ṣe ní ọ̀dọ̀ wáyà yìí ìyàwó alálà ń sí ẹni tó ti bímọ fáá fọmọ rẹ̀ tó ti tó ní ọlọ́ọ̀kọ́ àwọn ẹlẹ́fẹ́ sí ìyàwó fámílì àwòsí sct ẹ̀ náà ilé yìí ni wọ́n fẹ́ náwó nù ìṣòrọ̀fù nù iná àpà lágbóró ẹ̀ iná àpà lágbóró ẹ̀ olùwà ni wọ́n ta àwọn ọ̀nù alàlùbẹ́rù wà taqwa wọ́n lọ́ta àwọn ọ̀nù alàlùfẹ́ wà lọ́dọ̀ wa ní ìbá kóyàn lọ́wọ́ ẹ kóyàn lọ́wọ́ lórí dáadáa ni nínú tí ìsìlámù kọ́ ní ìsìlápà nínú ìròyìn tọ́lọ̀ ti ròyìn àwọn ẹni ọlọ́run ti àwọn ẹni ọlọ́run àwọn ẹni náà pa wọn ò sí ní ná wọn ò sí ní sáláì mọ́ náà tó yẹ kí wọ́n ná sórí wọn ní bẹ́ẹ̀ ní kọ́ lọ́wọ́ láti ṣòwò kàn báyẹn. àwọn àti tó bá jẹ́ pé wọ́n yè tí ìtò ìgì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ oyún oge tí wọ́n ti lé náà ni bàbá ti lé kó lé sí gbogbo àlọ́dọ̀ rẹ̀ fà á báyẹn tó máa ń ṣe lónìí. wọ́n padà á kó kí á sí ìyàwó rẹ̀ ẹ̀hẹ́ eléyìí ò ní dáadáa nu ẹ̀hẹ́ irú eléyìí ò ní dáadáa ló fẹ́ ṣe òun pé torí gbogbo tí ń ṣe láti yóò ṣe ẹ̀ṣẹ̀ náà dìná náà ṣe wọn náà òun á sí ìyàwó rẹ̀ kọ́lá kó jọ lẹ́yìn ọgbọ́n ọdún ṣẹ́fẹ́ ti lè ṣe yìí irú eléyìí ò dáadáa ló fẹ́ ṣe yóò kún lọ́wọ́ lórí ẹ̀ wọ́n lọ́wọ́ báyà afáyà afáyà olùkọ́ bá mm-hmm. ẹni tí ó kún ọjà fún yàn tí wọ́n retí ẹ̀kọ́ wa gbọ́jà tí ó gbà á ẹlọ́gbọ́n fún lọ́wọ́ lákòókò kó bá mi. ó dùn òní gbà lẹ́sẹ̀ kí ló gbé tí mo ṣe fún ọ mo sì nìyẹn wójú ni ọba ń gbé ọ̀rọ̀ sí à ọlẹ́mọ̀ bínú wá èsì sí pé òun ló gbà rẹ̀ kàní gàbó èyí ó di iye lọ́sọ́ sílé rẹ̀ ní. èyí ó di bá tí mo ẹ bá bẹ abẹ́ lọ́wọ́ gbọ́ àwọ̀dà ẹgbà ẹ̀wù rẹ̀ lọ tó tún wá òun náà gbé padà òun náà tún wá sọ kalẹ̀ pé ẹrù ṣe náà nù ẹ mọ̀ wo lẹ́lẹ̀ ló kù bí wọ́n bá lè ṣe kú sí ìyọ̀ tí kò lọ́rùn rẹ̀ kí ló dé fẹ́ dáràn sí ìyọ̀ lọ́rùn nù wíwà ní sèé gbogbo tó tẹ ẹ ti dẹ́ ẹ ti gbogbo ẹ̀ tó ẹ mọ̀ òkú ni ẹ kiri fa yóò lọ́kú ẹ̀yọ̀lọ́kú kẹlẹ̀ lọ́wọ́ àbí kẹ́yìn ká àwọn gbé ẹ̀kọ́ fáwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n àti kò wá rí kọ́ máa máa gbà lọ́wọ́ rẹ̀ mọ́. Ah, bàtà níbi sàlọ́ àṣálá tí ó ṣàlàyé nípa ìdárò òkú fáwọn obìnrin pé ṣé káwọn ọkùnrin wá ń kọ́ káwa náà lè rò ó pé káwa náà wàtá káwa náà ṣẹ́mẹ́ka dárò òkú àbí ká wo àṣà wa pé láṣà wa wí ìmọ̀ tí ẹ̀ lè ṣe láàrin ni pé tí wàá lè lóko obìnrin o kó náà ṣàgbìyànjú dé pé òun dárò pé táàfin ní búyọ̀ pé àti òsì àwọn àyẹ̀kú ẹ̀yà kọ́ńtọ́ọ̀gù náà ni àwọn ọmọ yìí bá dúró tí wà ní sí so èèyàn lè pé èèyàn lè dárayá ìfẹ́fẹ́ ti ṣèyẹn lè dárayá láàrín kẹta kó ṣe gbé kan tí wọ́n pé sí ara rẹ̀ ní ṣe kó mọ̀ lọ kùfì lọ lọ sí sọ́ọ̀bù gbogbo tí Jésù lọ́ba ti ṣe àwọn èèyàn ní béèrè pé tí nǹkan bá ṣe pé ó tako àṣà àwọn èèyàn ní béèrè pé sẹ́kùn sẹ́kùn wà lónìí sí àbádé sí pé àwọn súnà wọn yà àbúyàdé náà ìrírí orí ìdúró bàbá rẹ̀ kú tó kẹta lójú sọ́ọ̀bù tó fẹ́ gẹ́gẹ́ bí ti sòtò ẹ̀kú bàbá rẹ̀ ló lè fa ìbúkẹ́ kan kó ṣe tí ó kú dárayá kó máa ń lọ kó máa ń bọ̀ à ń bọ̀ kó kàn fi àṣìṣọ́ọ̀bù díẹ̀ kó kàn kó hàn sílẹ̀ bọ́t ìdárayá òun kó ti gbókú à ń jáde kó ti gbókú máa lọ́mọ bọ̀ ọ̀gá ti bẹ́sẹ̀ wallahu ta'ala سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت ẹgbọ́ ọlọ́wọ̀n ló gbowó lọ́wọ́